I prefer you this evening. Ọlọ́run ìyanu á ìyanu nínú ayé mi àti ẹ̀yin. The miracle worker will do miracle in your life this night. Àwọn mélòó ni wọ́n ń pòǹgbẹ fún ìyanu? How many of us thirsty for miracle? Tí wọ́n ń pòǹgbẹ fún ìyanu. That are thirsty for miracle. Àwọn mélòó ni ayé wọn ń how many people are their life tasty. fún ìyanu. for miracle. lálẹ́. verse nine. ẹni the one that does miracle. yóò do the miracle in your life. I believe that there is power in word. Tó If you believe that. Ní orúkọ Olúwa mo sọ̀rọ̀ jáde. In the name of the Lord I speak out. Ìyanu tí ó kàn ọ́ kù. The miracle that is next in line for you. Olúwa ṣe nínú ayé rẹ. The Lord do it in your life. Bí ọdún yìí ti ń parí lọ. As this year is running to an end. Ìṣẹ̀lẹ̀ tí ó jẹ́ káyé mọ̀ pé ìyanu ti ṣẹlẹ̀ láyé. The incident that will happen that will make the world to know that miracle has occurred in your life bó bá if you can say amen. ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. that incident to happen. I declare from this holy altar. Mo sọ tẹ́lẹ̀ látòrí pẹpẹ mímọ́ yìí. I declare. Mo sọ tẹ́lẹ̀. From now. From now. Láti sìn you will begin to experience what called miracles. wà á bẹ̀rẹ̀ sí ní rìrírí ìyanu. hold on to it. ẹ dì mú. amen. amen. hold on to it. ẹ dì mú. màá lé bruce aiwolin dagan. The miracle workers will work in your life. Oníṣẹ́ ìyanu yóò ṣiṣẹ́ nínú ayé rẹ. Amen. Amen. And so shall he be. Bẹ́ẹ̀ ni yóò rí. In Jesus' mighty name. Ní orúkọ ti Jésù. Are you please clap your hands unto the Lord? Ṣé ẹ lè pàtẹ́wọ́ yín fún Jésù? You can have your seat. Ẹ lè jòkó. Tonight's meeting. Ìpàdé ti àṣálẹ́ yìí. Is going to base. Yóò dá lé lórí. The word. Ọ̀rọ̀. I will speak. Màá sọ̀rọ̀ On this topic that we are treating. Màá sọ̀rọ̀ lórí àkọlé tá à ń I want us to have the understandings of the miracle workers. Mo fẹ́ ká ní òye oníṣẹ́ ìyanu. Because many ministers are going to be working. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ni ó máa ṣiṣẹ́. Many ministers of God will begin to working on this topic. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni yóò máa ṣiṣẹ́ lórí àkọlé yìí. Some might decided to speak prophetically. Àwọn mi máa fẹ́ sọ̀rọ̀ tàṣẹtàṣẹ. Some might want to go in the prayer. Àwọn mi máa fẹ́ lọ nínú àná ti àdúrà. Some might want to go in the ways of deliverance. Àwọn mi máa fẹ́ lọ lọ́nà ìtúsílẹ̀. But I believe. Mo gbàgbọ́. In all. Nínú gbogbo ẹ̀. In all. Nínú gbogbo ẹ̀. The ministration that will come out from this pulpit. Nínú iṣẹ́ ìránṣẹ́ tó máa ma ti orí pẹpẹ ìjáde. Will bring miracles to you in the name of Jesus. Yóò mú ìyanu wá fún ọ ní orúkọ ti Jésù. I want us to know what the miracle worker is. Mo fẹ́ kí a mọ̀ nǹkan tí à ń pè ní oníṣẹ́ ìyanu. If we really understand. Tí òye rẹ̀ bá yé wa of the miracle workers. Ìtumọ̀ oníṣẹ́ ìyanu. The minutes of the miracle workers. Ìtumọ̀ oníṣẹ́ ìyanu. We will not joke with this program. A ò ní fi ètò yìí àní fi ṣeré. We are talking about two things. À ń sọ̀rọ̀ nípa nǹkan méjì ní bíbá Miracle on its own. Ìyanu láyé ọ̀tọ̀ tiẹ̀. As a definition. Ó ní ìtumọ̀. The miracle workers. Oníṣẹ́ ìyanu. Is the one that performing the miracle. Òun ló ń ṣiṣẹ́ ìyanu náà. So the miracle worker stand on his own. Oníṣẹ́ ìyanu dá dúró láyé tiẹ̀. The miracle stand on his own. Ìyanu náà sì dá dúró láyé tiẹ̀. I want to tell you that the miracle might not manifest without the miracle workers. Mo lè fẹ́ sọ fún yín pé ìyanu lè má farahàn láìsí oníṣẹ́ ìyanu is someone that is performing miracle. Òun ni ẹni tó ń ṣiṣẹ́ ìyanu. When we are talking about miracle. Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ìyanu. We are talking about something that's beyond human knowledge, human reasoning, human power. Tàbá ń sọ̀rọ̀ nípa ìyanu, ó ju ọgbọ́n ènìyàn lọ, ó ju agbára ènìyàn lọ not explicable by natural or scientific nature. Kò ṣeé ṣàlàyé nípa ti àwọn onímọ̀ ẹ̀rọ. Natural or by science. Àbí nípa nǹkan tí. Okay. Adálátòkè wá. Àwọn let me say this. Ẹ jẹ́ kí n sọ eléyìí. Miracle prove the scientific wrong. Ìyanu ó máa ń jẹ́ kí àwọn oní. No, the miracles The miracles I want to speak about. Ìyanu tí mo fẹ́ sọ̀rọ̀ ń pa. He proved the scientific or the law of scientific wrong. Ó máa ń mú kí àwọn òfin àwọn onímọ̀ ẹ̀rọ kó já sásán. I'm just trying to slot something here as an example. Mo ń mú bí àpẹẹrẹ wá ni. Like what happened in the book of Second King chapter six. Bírú nǹkan tó ṣẹlẹ̀ nínú ìwé ọba kejì orí kẹfà. When the head of the axe fell into the water. Nígbà tí orí àáké sínú odò. And the prophet took stick to pour out the head of the axe. láti fi mú orí àké jáde. by scientific. nípa ti àwọn onímọ̀ ẹ̀rọ. the stick cannot magnetize the iron. igi ò lè fa irin jáde. But it has proved them wrong that Steve brought out the head of the ass. How manage? Wọ́n ti fi wọ́n sọ pé wọ́n parọ́ pé igi ò lè mú àáké jáde báwo ló ṣe ṣe ṣe. The the that miracle has proved them it has put them into confusion. Ìyanu tó ṣẹlẹ̀ ó ti fi wọ́n sínú ìpòrúru. That's what I mean by by it's unexplainable for any natural or scientific law. nǹkan tí mo túmọ̀ sí ni pé kò ṣeé ṣàlàyé fún òfin àwọn onímọ̀ ẹ̀rọ. Miracle is beyond what man can say this is how it happened. Ìyanu ju pé èèyàn lè èèyàn kan lè sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀. Man cannot explain the miracle. Ènìyàn ò lè ṣàlàyé ìyanu. I want us to understand what we are operating. Mo fẹ́ kí òye nǹkan tá à ń ṣe kó yé wa. What we are working upon, I want us to know. Ohun tá à ń ṣiṣẹ́ lé lórí mo fẹ́ ká mọ̀. So it is an object of wonder. Ó jẹ́ ohun iṣẹ́ ìyanu. It is no what man can do. Kò kí ń ṣe nǹkan tí ènìyàn lè ṣe. It is by God. Ọlọ́run ni. It is only God. Ọlọ́run nìkan. That can perform miracles. Ló lè ṣiṣẹ́ ìyanu. Not man. Kò ń ṣe ènìyàn. What prophet is he saying tonight? Kí ni nǹkan tí wòlíì sọ ní alẹ́ yìí? Because some of us have missed it. Ọ̀pọ̀ wa ti pàdánù rẹ̀. We have mingled it. A ti dàpọ̀. And that's why they are put us into state of conviction. Ìdí tó wá sí ipò ìpòrúru lélẹ́yìí. That's why some people cannot identify the miracle with what is called miracle. Ìdí nìyí táwọn ènìyàn fi lè ṣe pé sọ pé ìjánu lélẹ́yìí. They cannot differentiate between miracle and magic. Wọn ò lè pín ìyanu yàtọ̀ sí idán. The miracle worker is God. Oníṣẹ́ ìyanu Ọlọ́run ni. Starting from the creations of heaven and earth, we understand, we have seen what caused miracle. Láti ìbẹ̀rẹ̀ ayé láti rí láti rí òye nǹkan tá à ń pè ní ìyanu. Starting from the creation of the heaven and the earth, we are seeing what miracle is. lásìkò tá a ti ṣẹ̀dá ọ̀run àti ayé láti mọ̀ láti rí nǹkan tá à ń pè ní ìyanu. and we are seeing the miracle workers. a sì ti rí oníṣẹ́ ìyanu. we are seeing God performing miracles. a ti rí ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu. everyone know even the creation of man is by miracle. gbogbo àwọn ènìyàn mọ̀ pé ìṣẹ̀dá ènìyàn gan nípa ìyanu ni. the work of the seed the the sixth work of God the abi the work of days six days of God is miracle. Iṣẹ́ Ọlọ́run fún ọjọ́ mẹ́fà ìyanu ni. Separating the water from the land. Yíya omi kúrò ní ara ilẹ̀. things to come out to form. Ó ń pe àwọn nǹkan jáde. Is miracle. Ìyanu ni. It's not what man can do. Kò kìí ṣe nǹkan tí ènìyàn lè ṣe. Sometimes when they are talking about some other gods. Nígbà mìíràn tó bá ń sọ̀rọ̀ nípa àwọn ọlọ́run mìíràn. I do tell them. Mo máa ń sọ fún wọn. Where are they? Níbo náà wà? When God was forming the heaven and the earth. Nígbà tí Ọlọ́run dá ọ̀run àti ayé. Somebody is under my voice tonight. Ẹnìkan wà lábẹ́ ohùn ní alẹ́ yìí. By the reasons of what God will do. Nípa ìfàmìlì nǹkan tí Ọlọ́run ó ṣe. People will know that the miracle workers have started this work in your life. Àwọn ènìyàn mọ̀ pé oníṣẹ́ ìyanu ti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ nínú ayé rẹ̀. Psalm one hundred and thirty-six verse four. Ìwé orin Dáfídì ọgọ́rùn-ún lé mẹ́fà. Amen. One hundred and thirty-six verse four. When you read from the beginning, it speaks about the wonders of God ó sọ̀rọ̀ nípa ìyanu Ọlọ́run. but when we got to the first four here nígbà tí a dé ẹsẹ̀ kẹrin. he said to him who alone dread great wonder to him who alone that means no any other one to him alone. fún òun nìkan tí ń ṣe iṣẹ́ ìyanu ńlá. to him alone. fún òun nìkan. Who drew the great wonder? Tí ṣiṣẹ́ ìyanu ńlá òun nìkan. So it is God alone that can perform the miracle. Ọlọ́run nìkan ló lè ṣiṣẹ́ ìyanu. We have many Bible verses that establish him as a miracle worker. A ní ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì tó fìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí oníṣẹ́ ìyanu. When you get home, go and read it from the verse one to the end. Tẹ̀bádélé ẹlọ́ka láti ẹsẹ̀ kìíní dé ìparí. And when you get home, you can read Psalm seventy-eight as well. Tẹ̀bádélé ẹlẹ́ka ìròyìn Dáfídì seventy-eight. All what he did in the land of Egypt. Ohun gbogbo tó ṣe ní ilẹ̀ Íjíbítì. It was miracle. Ìyanu ni separated the Red Sea. Yíya òkun pupa. Dry up the Jordan. pull it down of the wall, the wall of the Jericho. Tó ń wo òdì Jericho lulẹ̀. All these are miracles by God. Gbogbo eléyìí ni ìyanu láti ọ̀dọ̀ Ọlọ́run. That no man can do. Tí ènìyàn kankan ò lè ṣe. Because when you want to call the miracle workers in this meeting, I want you to identify who you are calling. Tí ẹ bá fẹ́ pe oníṣẹ́ ìyanu nínú pàdé, mo fẹ́ kí òye ẹni tí ẹ ń pè kó yé yín. Sometimes you might not know the gravity of something when you have not been able to sit down and think about that thing. Ọ̀pọ̀ ọ̀gbà ẹ lè má mọ bí nǹkan ṣe tóbi tó nígbà tí ẹ bá jókòó kẹ́ ẹ wò ó lórí nǹkan yẹn. Now that you have understanding the idea of what miracle is. Nísì tí òye ìyanu ti ń yé yín. And who can now do the miracle? Who can perform the miracle? Ẹni tó lè ṣiṣẹ́ ìyanu. Who can do the miracle? Ẹni tó lè ṣiṣẹ́ ìyanu náà. Which is God. Tó jẹ́ Ọlọ́run. He can do it. Ó lè ṣe é. God I'm talking that I'm talking about. Ọlọ́run tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀. The miracle worker I'm talking about. Oníṣẹ́ ìyanu tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀. He can perform his miracle through anyone he choose. O lè ṣiṣẹ́ ìyanu rẹ̀ nípasẹ̀ ẹnikẹ́ni tí ó bá yàn. Bible says Bíbélì sọ wípé that Jesus Christ pé Jésù Kristi is the miracle worker. Òun ni oníṣẹ́ ìyanu. For some of you that have not accept that Jesus is God. Ẹ fún èyí tí ò ti gbà pé Jésù ni Ọlọ́run. You have not you have not know the maybe you have not have the understanding of what Trinity is. Bẹ́ẹ̀ ò tí ní òye tí mẹ́ta lọ́kan túmọ̀ sí. I pray God in heaven will use your pastor to get, put you through one day. Mo gbàdúrà pé Ọlọ́run olùṣọ́ àgùntàn rẹ láti mú ọ mọ́ ní ọjọ́ kan. The son can do what his father is doing. Ọmọ lè ṣe ohun tí bàbá rẹ̀ ń ṣe. Jesus Christ is also a miracle worker. Jésù gangan fúnra rẹ̀ ó jẹ́ oníṣẹ́ ìyanu. Through the powers of his father in him. Nípa agbára bàbá rẹ̀ tí ó wà nínú rẹ̀. Through the spirit of his father in him. Nípa ẹ̀mí bàbá rẹ̀ tí wà ní inú rẹ̀. Jesus Christ also is a miracle. Jésù gọ̀gọ̀ fúnra rẹ̀ ó jẹ́ oníṣẹ́ ìyanu. The book of Acts of Apostles chapter two verse twenty-two. Nínú àwọn àpọ́stélì orí kejì ẹsẹ̀ kejìlélógún. Apostle Peter let us realize that Jesus Christ is a miracle worker. Apostoli Peter pétérù jẹ́ ká mọ̀ pé jésù gangan fúnra rẹ̀ ó jẹ́ oníṣẹ́ ìyanu. the book of act of apostles chapter ten verse thirty-eight explain the kind of the person and what jesus does when he was on the earth. ìṣẹ̀wọ̀n àpọ́stẹ́lì orí kejì ẹsẹ̀ kejìdín. orí kẹwàá orí kẹwàá chapter ten verse thirty-eight. orí kẹwàá ẹsẹ̀ kejìdín ní ọgbọ̀n ogójì. that's one of the secret that is that is one of, of the fast that verse is one of the secret of the of the evangelist. Ẹsẹ̀ Bíbélì jẹ́ ọ̀kan lára àwọn àṣírí àwọn ajínrere. Can anyone even read Act of Apostles chapter two verse twenty-two or Act of Apostles chapter ten verse? Uh huh. Uh huh. ti Násárẹ́tì. Yes. Ọkùnrin tí a ti fi hàn fún yín. Uh-huh. Láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Uh-huh. Nípa iṣẹ́ agbára àti ti ìyanu. Uh-huh. Àti ti àmì tí ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe. Eh, eh, amen. amen. ten thirty eight. àní jésù ti násárẹ́tì. bí ọlọ́run ti gba ẹ̀mí mà ti agbára lé ní orí ẹni tí ó ń kiri sí oore ń ṣe dídára gbogbo àwọn tí èsùn sì ń pọ́n lójú nítorí tí ọlọ́run wà pẹ̀lú rẹ̀. because of what. because God, because God is with him. amen. amen. he was doing different kind of signs and wonder healing because God is with him. ó oríṣiríṣi iṣẹ́ ìmì àti iṣẹ́ ìyanu nítorí pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. anyone that is doing miracle performing miracle. ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ ìyanu. without the spirit of God and the power of God. láìsí ẹ̀mí Ọlọ́run àti agbára Ọlọ́run. he is just doing his own abradaka. ó kàn ń ṣe idán títí ẹ̀. So God can use anyone. He can use angel. He has used angel. He can use men. He used men in the Bible. People like Moses. People like Elijah. Elijah. People like Paul. People like Peter. He used them for many signs and wonders. Ọlọ́run lè lo áńgẹ́lì, ó lè lo àwọn ènìyàn nínú Bíbélì, ó lè lò wọ́n fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Bible say and he walked this he walked through them. ó ṣiṣẹ́ nípasẹ̀ wọn. he did perform a lot of signs and wonders. ó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. he he he he did it through this disciples. ó ṣe nípasẹ̀ àwọn ọmọ ènìyàn yìí. that means God walked through them. eléyìí túmọ̀ sí pé ọlọ́run ó ṣiṣẹ́ nípasẹ̀ wọn. It is a pity that many so-called Christians of today. Ó ṣe ní náà pé ọ̀pọ̀ àwọn onígbàgbọ́ di òní. So-called children of God today. Àwọn tó pé àwọn ní ọmọ Ọlọ́run. We cannot identify miracle. A ò lè wọn lè ṣá. We cannot identify the miracle workers. A ò lè sọ pé ìyanu ni eléyìí. Oníṣẹ́ ìyanu. Oníṣẹ́ ìyanu. They cannot recognize and differentiate. Wọn lè dá àmọ̀ yàtọ̀. So like I rightly said that there is difference between miracles and the magic. bí mo ṣe sọ lẹ́kọ̀ọ́ pé ìyàtọ̀ wà láàrin ìyanu àti idán. When you see miracle, you are, that means the miracle worker is at work. Tó bá rí ìyanu, wàá rí pé oníṣẹ́ ìyanu wà lójúṣẹ́. And when you see magic, that means magician is at work. Tó bá rí idán, wàá rí pé wọ́n tó ń padán wà lójúṣẹ́. We have seen many magicians in this nation. A ti rí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń pidán lórílẹ̀‐èdè yìí. When we were so young. Nígbà tí àwa kékeré. There are different kind of magician we heard. oríṣiríṣi àwọn tó ń padán la gbọ́ nǹkan wọn. and the one we sing. àti ilé ìtàn rí fúnra wa. We have heard about Professor Pella and co. Àti pa Professor Pella àti àwọn mìíràn. That they will name people into the coven and they will cut that coven. Tí wọ́n á gbé àwọn ènìyàn sínú pósí tí wọ́n á sì gé pósí ọ̀hún. They will hold paper and they will say something and it will turn to money. Wọ́n á dún ìwé mọ́wọ́ wọ́n á tọ̀ nǹkan sí i wọ́n á sì sọ owó. Do you know it has turned All this things is inside the church you find them today. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí ẹ̀ máa rí à ń rí wọn nínú ìjọ lóde òní. You find them inside. Ẹ ó rí wọn nínú ìjọ lóde òní. There was a pastor, I don't want to mention him. Olùṣọ́ àgùntàn wa mi ò fẹ́ dárúkọ. Because some of you patronize him. Torí pé ọ̀pọ̀ yín lẹ̀ ń lọ náà bẹ̀ when you want to make names. tí ẹ bá fẹ́. when you want when he want to make names. nígbà tó bá fẹ́ dá orúkọ. oh níbi tó bá fi nígbà tó bá ń wá orúkọ. nígbà tó ń wá orúkọ. nígbà tí ó ń wá orúkọ. tó fẹ́ lórúkọ. when he wants to add name. something happen. kìíní kan ṣẹlẹ̀. he said people should wrote their prayer request. kí àwọn ènìyàn kọ ẹ̀bì àdúrà wọn and they brought it for him. wọ́n kó wá fún wọn. and he put it somewhere. ó wá kó síbì kan. and before the church. níwájú ìjọ. he lifted it up. ó gbé sókè. And he said, God of Elijah. Ọlọ́run Elijah. And the fire came and burned that. Iná sì sọ̀kalẹ̀, ó sì jó gbogbo ẹ̀bẹ̀ àdúrà wọn. Physically. Ní ojúkorojú. And that's what gave him name. Nǹkan tó fún un lórúkọ nìyẹn. In the city of Abuja. Ní ìlú Abuja. Of recent he has builded his own pool of Bethsaida láìpẹ́ yìí ó ti kọ́ odò Bethsaida àti tiẹ̀. as i have said you have no abi. go and tell them. mo ti sọ yín òun ẹ lọ sọ fún wọn. He has he just built that he just finished his own pool of Bethesda that people will be paying five thousand, ten thousand, and enter fifty fifty thousand. It's fifty thousand per one. You will enter and you will come out to have your healing. Wàá san owó kó tó There is no more Bethesda. Kò The day Jesus stepped to the pool of Bethesda, that's the day the work of Bethesda ends. Angel is not coming once in a year anymore. Jesus Angel is here every time, every moment. Ẹ̀kan lọ́dún mọ́, Jésù wà níbí ní nígbàkúgbà. Every seconds, every moment, Jesus is here to perform his miracle. Ní gbogbo ìṣẹ́jú ní gbogbo àsìkò Jésù wà níbí báyìí tó ṣiṣẹ́ ìyanu. If you are still waiting for angel once in a year, all of us will have died for. Tí a bá yín retí áńgẹ́lì kan lọ́dún, gbogbo wa làbá ti kú. But they just created another one. Òun ṣẹ̀ṣẹ̀ dá tiẹ̀ sílẹ̀. And people began to talk. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Oh, God used this man. Ọlọ́run lo arákùnrin He called fire. Ó pè iná. The magic that some some of even small small boys when we were in school were doing just take paper and they will call fire and fire will burn. Ìdán tó ṣe pé ńgbà tá a wà nílé ìwé àwọn ọmọ kéékèèké, wọ́n lè ṣe wọ́n kàn lè pe iná jáde, iná sì jáde. You must able to identify the magician and the miracle worker. O ní láti lè mọ ìyàtọ̀ láàrin ẹni tó ń padán àtòníṣẹ́ ìyanu. Somebody is here. Ẹnìkan wà ní ibí báyìí. With this revelation. Pẹ̀lú ìfihàn yìí. Your understanding will open from tonight. Òye rẹ yóò ṣí láti alẹ́ yìí lọ. We are running after the magician where we have lived the miracle worker aside. à ń sáré tẹ̀lé onídán nígbà tá a fi oníṣẹ́ ìyanu sẹ́gbẹ́ kan. We have many pastors have indulged themselves in, in, in magic. Àti ní ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọ̀rọ̀ olùṣọ́àgùtàn tó ti fira wọn jì fún idán. Indeed, they have very big auditorium, they have money. Yóò tọ́ wọ́n ní gbọ̀ngbọ̀n ńlá tó tóbi. They have crowd. Wọ́n ní èrò. They have money. Wọ́n ní owó. But you can never see the word of God there. You can never see the word of salvation. You can never see the word of redemption. You can never see the word of second coming of our Lord Jesus Christ. These are the things you don't want to hear. Àwọn All what you are expecting is just to be say ah let your miracle happen your miracle happen. You forget that The miracle they give you, it didn't even take time before it dies in your hand. Ẹ ti gbàgbé pé ìyanu tán fún yín kò kí pẹ́ kó tó di pé ó dòkú ní ọwọ́ yín. Can't you have the understanding? Ṣé ò lè ní òye yẹn ni? Some people will say my miracle died. It's two things that can kill your miracles. Àwọn ènìyàn máa ń sọ pé ìyanu wọn kú. Or can make you lose your miracle. Nǹkan méjì ló lè mú ọ ìyanu rẹ. And the two things is in your hand. Nǹkan méjèèjì ó wà ní ọwọ́ rẹ one. ìkíní. sin. ẹ̀ṣẹ̀. two. ìkejì. when you leave the miracle worker. nígbà tó bá fi oníṣẹ́ ìyanu sílẹ̀. No devil can dare what God have done. Kò sí èṣù tí ó lè dorí kan jójú kan nǹkan tí Ọlọ́run ti ṣe. No devil that can destroy what God have done. Kò sí èṣù tó lè ba nǹkan tí Ọlọ́run ti ṣe jẹ́. Unless you give it a chance like Adam and Eve. Àyàfi tí o bá fún ní àyè bí Ádámù àti Éfà. Somebody is here. Ẹnìkan wà níbí. This miracle you are going to collect in this program. Ìyanu tí wàá gbà nínú ètò yìí. You will not lose it in Jesus name. Ní pàdánù rẹ̀ lórúkọ Jésù. When we left here yesterday. Nígbà tá a kúrò níbí báyìí ní àná. On our way home I received a call. Bí a ṣe ń lọlé mo gba ìpè. And the woman said. Arábìnrin náà sọ wípé. Daddy, I am one of your members online. I said. Ah. Bàbá mo jẹ́ ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ yín ní orí. I said the member that I don't know ọmọ ẹgbẹ́ tí mi ò I said that's wonderful. Yes. We just crack we just crack joke and he said "Daddy, yeah, yeah I'm one of your members. Mo sọ pé ọmọ ẹgbẹ́ mi ni. He said but they just call me. Owó kan pè mí. That my younger brother. Pé eh, àbúrò rẹ̀ ọkùnrin. was bit by the snake in his house in Lagos. Pé ejò lọ sán ní ilé rẹ̀ ní Èkó. And they have took him out to the hospital. Wọ́n sì ti gbé lọ sílé ìwòsàn. And he's about to, he, the foaming is coming out from his mouth. Ó ti ń pọ̀n tún nǹkan jáde. And He couldn't talk, he couldn't open his eyes. Kò lè sọ̀rọ̀, kò lè la ojú ẹ̀. He's passing out. Ó ti ń lọ díẹ̀ díẹ̀. But I believe something say I should call you. Mo gbàgbọ́ kíní kan ní kí n pè é. The woman is in London, the brother is in Nigeria. Arábìnrin náà wà ní London, àbúrò rẹ̀ wà ní Èkó níbí báyìí. We pray. A gbàdúrà. Let the blood of Jesus. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù. Neutralize the poison. Kó bà gbogbo oyún jẹ́. Flush it out from him kó ṣe jáde síta. and restore his health. kó fún ní ìlera rẹ̀ padà. let miracle happen. jẹ́ kí ìyanu kó ṣẹlẹ̀. and that was all. nǹkan gbogbo ẹ̀ nìyẹn. but before we started our midnight program. ká tó bẹ̀rẹ̀ ètò wa ní òru. the woman sent me message. arábìnrin náà fi iṣẹ́ ránṣẹ́. he said my brother has been restored. sọ pé arákùnrin mi ti padà. do you know that he got he was using oxygen. ó ń lo that means it's gone ó ti lọ ó túmọ̀ sí pé ó ti lọ. they have placed the oxygen on him. wọ́n ti fi afẹ́fẹ́ yẹn sí imú rẹ̀. And he said after the prayer, he came back and they removed the oxygen. He said he has back on his feet, talking, open his eyes. Wọ́n ti yọ afẹ́fẹ́ náà kúrò ní imú rẹ̀, wọ́n ti jòkó, wọ́n ti bá wọn sọ̀rọ̀. One, I didn't know his brother. Àkọ́kọ́ mi ò mọ arákùnrin rẹ̀. Two, I didn't know uh, uh we are not there a ò sí níbẹ̀ èkejì. and the miracle worker worked there. oníṣẹ́ ìyanu sì lọ ṣiṣẹ́ níbẹ̀. he cannot work. kò sí ibi tí oníṣẹ́ ìyanu ti lè ṣiṣẹ́. it's everywhere. gbogbo ibi ló wà. Not until you come and bow to one òrìṣà. Kò dìgbà tí o bá tó wá forí balẹ̀ fún òrìṣà kan. One idol. Fún òrìṣà kan. That idol cannot do it. Òrìṣà náà lè ṣe. Let's quickly go so that we can pray. Ẹ jẹ́ ká sáré lọ ká lè But I, I told you earlier that today is the days of the war. Mo sọ fún yín nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ pé òní lọ́jọ́ ọ̀rọ̀. I want because I want us to have the understanding of whom we are praying. Mo fẹ́ kí òye ẹni tí à ń gbàdúrà sí kó yé wa. Bible says you will know the truth and the truth will set you free. Bíbélì sọ pé ẹ̀yin ó mọ òtítọ́ òtítọ́ sì sọ yín di òmìnira. Do you know many people they know the truth that God is the miracle worker, but because they have waited for that miracle and couldn't receive it in time, they they shifted. Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló mọ̀ títọ́ pé Jésù ni oníṣẹ́ ìyanu ṣùgbọ́n nítorí pé wọ́n ti dúró de ìyanu náà tí wọn rí wọ́n ti sún kúrò níbẹ̀. They try to look for miracle x-ray. Wọ́n gbìyànjú láti wá ìyanu ní ibòmíràn. Many have been the victims and many have been the victims. Àwọn ọ̀pọ̀lọpọ̀ sì ti jẹ́ wọ́n bọ́ sọ́wọ́ that being the fittings of the people that use them as prey. wọ́n ti bọ́ sí ọwọ́ wọn tó ń fi wọ́n ṣe ìjẹ. they don't accept him as a miracle worker. wọn ò gbà gẹ́gẹ́ bí oníṣẹ́ ìyanu. The book of Proverbs chapter twenty-three verse twenty-three. Nínú ìwé òwe orí kẹtàlélógún ẹsẹ̀kẹtàlélógún. he said buy the truth and sell it not. ó ní ẹ ra òtítọ́ ṣùgbọ́n kí ẹ má ṣe tà á. they know the truth. wọ́n mọ òtítọ́. but they sell it. ṣùgbọ́n wọ́n ti tà á. Brethren tonight. Ará ní alẹ́ yìí. I know you are hoping for miracle. Mo gbàgbọ́ pé ẹ̀ ń retí fún ìyanu. But from whom are you expecting your miracle? Ṣùgbọ́n láti ọwọ́ talẹ̀ tí ń retí ìyanu.

Many people don't know the secret of the question Jesus do ask them sometimes. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọn mọ ìtumọ̀ ìbéèrè tí Jésù máa ń béèrè lọ́wọ́ wọn gbà mìíràn. Sometimes he say do you believe? Ìgbà mìíràn á béèrè pé ṣé o gbàgbọ́? Sometimes he say if you can believe. Ó ní tiwa sọ pé tí ìwọ bá lè gbàgbọ́. Do you have faith? Ṣé o ní ìgbàgbọ́? All this kind of a thing is in who? Ohun irú àwọn béèrè yìí nínú ta ni? In him. Nínú rẹ̀. The miracle worker. Oníṣẹ́ ìyanu. The saviour. Olùgbàlà. I've seen people. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. In the world. Nínú ayé. That they will tell you, eh, but we know eh, that Jesus is the way. Wọ́n á sọ fún ọ pé àwọn mọ̀ pé Jésù ní ọ̀nà. But we don't want to go that way. Ṣùgbọ́n a lọ sí ọ̀nà yẹn. We were at the site some days ago. A wà lórí ilẹ̀ ní bí ọjọ́ díẹ̀ sẹ́yìn. I think bro Joshua will remember. Arákùnrin Joshua bóyá wọ́n á rántí. And Somebody just came around one of our boys. Ẹnìkan wá ọ̀kan lára àwọn arákùnrin wa níbí báyìí. They were cracking jokes. Wọ́n wá ń ṣe ẹ̀fẹ̀. He said ní tòótọ́ tòótọ́ ah. He said truly truly. Kọ́lọ́ mọ́ ti dé báyìí o. That God should not come ah. yet now. That Jesus should not come yet. Ìwọ ni kí Jésù mọ́ ti dé Why is it that Jesus should not come yet? Tí Jésù bá dé kọ́. If Jesus come now. Ó ní tòótọ́ tòótọ́ tó bá dé báyìí ò lọ o. He said truly truly he becomes he is not going. It might just be like a joke. Ó kọ́ lè dàbí eré. But in Peter's heart ṣùgbọ́n ní ọkàn tó. it's it bitters our heart. ó mú ọkàn yẹn gbòòrò kóró. <laughs> when you say Jesus come now okay if truly Jesus just come. tí ní tòótọ́ tí Jésù náà bá wa dé. what is make you what will not make you to go is what you should forsake. nǹkan tí ò wá ní jẹ́ kó lọ yẹn ló yẹ kó kọ̀ sílẹ̀. it was like joke. ó dàbí eré ní tòótọ́. for he might say it, might be true. ó lè jẹ́ òótọ́. <laughs> Oh my God I look at him. mo wo. I look at him. mo wo. firstly what just firstly amaze me is that. lákọ̀ọ́kọ́ nǹkan tó yà mí lẹ́nu what kind of a person is this. irú èèyàn wo leléyìí. But do you know we have thousands of them like that? Ṣé mo pa ní ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ yẹn? They say, ah, kí Jésù má ti dín sí. Jesus should not come here. And you are expecting miracle from Jesus. O sì ń retí ìyanu látọ̀dọ̀ Jésù. You are expecting the miracle from him. Ò ń retí ìyanu láti ọ̀dọ̀ rẹ̀. Brethren tonight. Ará ní alẹ́ yìí. Jesus is the miracle worker. Jesus ni oníṣẹ́ ìyanu. God is the miracle worker. Ọlọ́run ni oníṣẹ́ ìyanu. He's here this year. Ó wà ní bíbá ní ọdún yìí. He's here every time. Ó wà ní bíbá ní gbogbo gbà. To perform his miracle in your life. Láti ṣeṣẹ́ ìyanu rẹ nínú ayé rẹ. Now he's calling for you. Nísìnyí ó wá ń pè fún ọ. To give your life to him. Láti fi ayé rẹ fún. Will you be able to do that? Ṣé wàá lè ṣe léyìí? If you really want miracle. Tó bá jẹ́ lóòótọ́ ló fẹ́ ìyanu. Firstly accept Jesus. Kọ́kọ́ gbà Jésù. Because you cannot get to God and his father without not him. O ò lè dé ọ̀dọ̀ láìṣe pé o gba ọ̀dọ̀ rẹ̀ kọjá. He said, I'm the truth and the life. Òun ni òtítọ́ àti ìyè. And no one can go to his father even except through him. Kò sì sí ẹni tó lè lọ sí ọ̀dọ̀ bàbá láìsí tó gbàgbé rẹ̀ kọjá. That's why in the book of John forty four says that he say I'm the the way. Òun nínú ìwé Jòhánù orí kẹrìnlá àti ẹsẹ̀ kẹrìnlá ó sọ pé òun ni ọ̀nà àti òtítọ́ àti ìyè. Ọ̀nà àti ìyè. Òtítọ́ ọ̀nà àti ìyè. The way the truth and the lie. Òtítọ́ ọ̀nà àti ìyè. You cannot get to the further extent. o lè dé ọ̀dọ̀ bàbá láìsí pé o gba ọ̀dọ̀ ìkọjá. you want shortcut. tó bá wá ọ̀nà ìbúrú. you can your miracle cannot last. ìyanu rí o lè pẹ́. It's better you should connect with God. Ó dára kí o sopọ̀ mọ́ Ọlọ́run. Are you ready to give your life to Him? Ṣé o ṣetán láti fi ayé rẹ fún un? Before you should be shouting for miracle. Kí o tó máa kígbe fún ìyanu. you haven't give your life to Him. Tí o bá ti fi ayé rẹ fún un. Why can't you do that to Him? Ìlérí tó ṣèṣe bẹ́ẹ̀ ni alẹ́ yìí. Rise up on your feet. Ẹ dìde lórí ẹsẹ̀ yín miracle worker is here. oníṣẹ̀yanu ó wà níbí. God is here. ọlọ́run wà níbí. Jesus is here. Jésù wà níbí. He want to perform his miracle. ó fẹ́ ṣiṣẹ́ ìyanu rẹ̀. He will use many of his children of his servants of his pastor evangelists for us to break yokes to deliver to set free to heal to perform his miracle in this program. So I will give your life to. Ṣé o ti fi ayé rẹ fún If you haven't give your life, why can't you raise up your hand. Tí o bá ti fi ayé rẹ fún òṣì náwó sókè. Lift up your hands up. Ẹ ọwọ́ yín sókè. I want to give my life to Jesus today. Mo fẹ́ fi ayé mi fún Jésù yìí. I'm not talking about religion now. Mo sọ̀rọ̀ nípa ìsìn báyìí. I'm talking about the ways of life. mo ń sọ̀rọ̀ nípa ìgbé ayé mo ń sọ̀rọ̀ nípa ọ̀nà ìyè báyìí. I'm talking about the way of life. mo ń sọ̀rọ̀ nípa ọlọ́run tó lè fún ọ ní ìyè. I am talking about the God that can give you life. tó o bá di ìfi ayé rẹ fún. if you have not given your life to him. kí ló dé tó o lè gbé ọwọ́ rẹ sókè. why can't you lift up your hand. mo fẹ́ fàyè mi fún Jésù lára. I want to give my life to Jesus. má wo ẹnikẹ́ni o. don't look around for anybody. ọ̀la lè pẹ́ jù fún ọ. tomorrow might be too late. ọ̀la lè pẹ́ jù fún ọ. tomorrow might be too late fọyẹ́ ti fẹ́ mi fún ọ̀dọ̀ àwọn tó tókù fún mi jẹ́ kí lè jẹ́ olóòtítọ́. Yes, Allah. Lift up your two ends. Gbogbo ìrìn àjò mi tó ń di ìyanu lọ́wọ́. Every of my journey that is hindering miracle. Gbogbo ìrìn àjò ayé mi tó ń di oníṣẹ́ ìyanu lọ́wọ́. Every journey of my life that is hindering the miracle worker. Láti ṣèyanu láyé mi. To perform miracle in my life. Olúwa fi àánú palẹ̀ rẹ̀ mọ́tò lálẹ́. Lord use mercy to clear it this night. Gbogbo ìrìn àjò mi. Every journey of my life. Gbogbo iṣẹ́ ọwọ́ mi. Every of my handiwork. Tó ń di oníṣẹ́ ìyanu lọ́wọ́. That is stopping the miracle. miracle worker. Láti ṣèyanu láyé mi. To perform miracle in my life. Olúwa fàánú palẹ̀ rẹ̀ mọ́ lálẹ́ yìí. Use mercy to clear them this. Fi àánú palẹ̀ rẹ̀ mọ́ lálẹ́ yìí. Use mercy to clear them. Ó yẹ àdúrà. Bí ọwọ́ méjèèjì sókè. Chop your two ends. Gbogbo ìrìn àjò mi àti iṣẹ́ ọwọ́ mi. every journey of my life every of my life. ó ní oníṣẹ́ ìyanu lọ́wọ́ láti ṣe ìyanu láyé mi. láti wọ́n ká ti dún miracle in my life. fi àánú palẹ̀ rẹ̀ mọ́ lálẹ́ yìí. mercy to clear them this night. fi àánú gbà mí nínú rẹ̀ lálẹ́ yìí. mercy to deliver me from that this night. mọ́mí yẹn sọ̀rọ̀. that mommy speak. olórí àdúrà yẹn kan ni mo lè pè é. that is the major prayer point of someone. ó fi àánú palẹ̀ rẹ̀ mọ́ lálẹ́ yìí. mercy to clear them up this night. fi àánú palẹ̀ rẹ̀ mọ́ lálẹ́ yìí. mercy to clear them up this week. Use mercy to clear them up this time. Use mercy to clear them up this time. Every my journey. Tí yóò gba oníṣẹ́ ìyanu láyè láti Allow the miracle worker to perform. Fi àánú gbà mí nínú mercy to deliver me from. Fi àánú gbà mí mercy to deliver me from. Fi àánú gbà mí mercy to deliver me from. Fi àánú gbà mí mercy to deliver me from them. Jésù Olúwa wá. Èyí ni láti tọrọ fún This is to ask for the forgiveness of sin. Bí ọlọ́mọ pé eh, àdúrà fún ìdáríjì ló ń gbà yẹn. I don't know maybe you know that this is a prayer of forgiveness. Tí ṣe àìní ẹ̀rí ọkàn náà. If not that you don't have conscience. Bọ́ọ̀ tí ẹ̀ wá lẹ́rìí ọkàn. Even if you don't have conscience. wá. So, uh, níbẹ̀rù ọlọ́run náà. why don't you have the fear of God? kan ọmọ gbẹ̀yàn paṣọwó kọ sì tó lọ lọ church. you killing someone for ritual and you say you are going to church and you still pray that God have mercy. inú àánú burúkú o. which kind of mercy is that? iṣẹ́ ọwọ́ wa burú o. our handiworks are wicked. mi ò jẹ́ kí n dárúkọ. Don't let me mention names. Ọ̀kẹ́yàn kan sì wò sùsù torí pé ọbẹ̀rẹ̀ naira lọ́wọ́ You just just because you ask for hundred naira from someone. Owó rìbá kò fún ọ. Bribery. Ó sì yìnbọn lù lórí ọ̀sìn pa. And he shot the person. Ó sì lọ church njọ Sunday náà. And he went to church on Sunday. Ó sì wọ́n ní sergeant wa wà ń bì àbí. Our sergeant is here. Abi kí our officer wa is here. Our officers. Ọlọ́pàá. Uh, Sọ̀rọ̀ báyà sọ pé bóyá ọlọ́pàá ni bóyá sọ́jà ni. Amen officer la pé amen. Amen. You can just imagine what kind of the fear of God, what kind of the mes- what kind of the miracle are you expecting? Irú ìyanu wo ló retí? Many hands are full of blood. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló kún fún ẹ̀jẹ̀. All because they are looking for money by all means. Nítorí pé wọ́n ń wá owó ní ọ̀nà kan náà. Every kind of atrocity seen corruptions is all over. àwọn lift up your hands. whatever we hinders. miracles in your life. the Lord will show you mercy from here tonight. I I decree once again. Everything that is delaying, that is causing that is making God not to perform a miracle in your life. Okun sì jẹ́ kí Ọlọ́run ṣe iṣẹ́ ìyanu nínú ayé rẹ. The Lord will set you free from here tonight in Jesus. Ọlọ́run yóò fi sílẹ̀ ní ìrọ̀lẹ́ alẹ́ yìí. The Lord will show you mercy from here tonight in Jesus. Ọlọ́run yóò fi àánú gbà ọ́ níbẹ̀ ní alẹ́ yìí. Everything that we have laid our hand upon. Òkun tí a ti dá wa lé. When I was thinking of what to share tonight. Nígbà tí mo bu olórí nǹkan sí màá ní alẹ́ yìí. The Spirit of God told me try to Make sure you people sanitize yourself before you come to the presence of God. Ẹ̀mí Ọlọ́run jẹ́ kó yé mi wípé ká rí lápá fọra mọ́ kó tó di pa wá sí Ọlọ́run. I ask for the spiritual sanitation. Mo béèrè fún ìfọ̀nùmọ́ láti ọ̀run wá. Let the blood of Jesus flow upon everyone under my voice. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kó ṣàn lórí gbogbo ẹni tó wà lábẹ́ mi. I will make us all tonight in Jesus' name. Àwa ní àwẹ̀ mọ́ lórúkọ ti Jésù. Every that can hinder miracles. Ohunkóhun tó lè dín ìyanu lọ́wọ́. The Lord will destroy them out of our lives. Ọlọ́run yóò bà wọ́n jẹ́ kúrò nínú ayé wa. Pray this one prayer before I, I mentioned three. I will still round up the same time. Every work of flesh. Gbogbo iṣẹ́ ẹran That is under the miracle workers in my life. Èyí tó Every work of flesh. Gbogbo iṣẹ́ ara Every work of flesh. That is under the miracle worker to perform his miracle in my life. Father destroy them tonight. Destroy them tonight. Destroy them tonight. Àwọn jẹ́ ní aláìní. Ẹyẹ yín Jesus. Every walk of flesh that is delaying and in that the miracle worker to perform his miracle in my life. níṣẹ́ ìyanu láti ṣiṣẹ́ ìyanu rẹ̀ nínú. every work of flesh. ṣoṣoṣẹ́ rárá. every work of flesh. ṣoṣoṣẹ́ rárá. let them be destroyed. jẹ́ kí wọ́n bàjẹ́. let them be destroyed. àwọn jẹ́. let them be destroyed. àwọn jẹ́. let them be destroyed. àwọn jẹ́. in Jesus mighty name we pray. Amen. And so shall he be in Jesus' name. Bẹ́ẹ̀ni, ìlú ìlú lórúkọ ti Jésù. Ṣé a lè gbà ọdọ́ àbí mẹ́ta yìí? Can we pray these three prayers? àdúrà alákọ̀ọ́kọ́ wàá rojọ́ nínú ẹ o. the first prayer you will tuck inside it. orúkọ Jésù bí tó wà. call the name of Jesus where you are. Olúwa mo ti ń wá ìyanu kiri tipẹ́. Lord, I have been searching for miracle for long. Ṣùgbọ́n mo gbọ́ pé ìwọ ló lè ṣe. But I heard that it is you that can do it. Ǹjẹ́ àwọn kan lómi máa ń wá ìyanu lọ? You know that some people can search for miracle. Wọ́n á wá lọ kútu àwọn mi gbéra. They will search for it to different towns. Láti Nàìjíríà wá ìyanu lọ sí. China, people India, what dara, what From Nigeria to Indian for miracle. Meanwhile, ẹni tó sì lè ṣeré. Not mo ti wọ ìyanu ti pẹ́. Miracle for long. Ṣùgbọ́n mo dọ́pọ̀ ọ̀dọ̀ rẹ ló wà. But it is with you. Wọ́n ṣe ìyanu láyé mi lọ́lọ́ àdúrà. mo ti wá ìyanu kiri tipẹ́. mo pé ọ̀dọ̀ rẹ ní ìkànnì ìyanu wà lálẹ́. ah that is only with you that there is miracle. pé ìwọ nìkan ló lè ṣe ìyanu. that is only you that can do miracle. Jésù. Jésù oníṣẹ́ ìyanu. Jesus the miracle worker. Jésù oníṣẹ́ ìyanu. Jesus the miracle worker. Ṣe ìyanu láyé mi. Do miracle in Ṣe ìyanu láyé mi. Do miracle in my life. Mo wà. I have hearing that there is miracle. Ṣé láyé tèmi náà lálẹ́? Do it in my life this night. Jésù. Jésù Olúwa wá. Amen. Ọ̀pọ̀ wa idán là ń rí tá à sọ pé à ń rí ìyanu. Many of us is magic that we are seeing that we say we are seeing miracle. Ọkùn ṣọ́ọ̀ṣì gan It's filled the church. Ọ àròtá ló ti ẹni tó ní òrìn rí. You will see the person that they said he has never walked before. Tó bá rí ẹni tí ó rí. If you see someone that has never walked before. Ẹsẹ̀ rẹ̀ á tínrín. The leg will be thin. Most of them wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn. Ẹsẹ̀ wọn á tínrín. The leg will be thin wà á dẹ̀ rí pásítọ̀ kan dẹ̀ gbé lọ́ra wíìchì á sí orí chair. you will see a pastor will carry the person on the wheelchair. a ní àtijọ́ wo ni o ti rìn wọn kò rìn rí látijọ́ tó ti bí ó yá dìde mọ́ rìn ẹni yóò dìde yóò sì máa sáré lọ ìdílé kiri and the pastor will start working in the day. the Lord can do it truly. there is no traces. ìkánjọ́ àtọ́ jẹ́ ń dà sí owó tí wọ́n fẹ́ fún pé ah, five hundred thousand lẹ́lẹ́ fún mi ẹsẹ̀ lè fún mi ní two hundred thousand ẹ fún mi balance mi ibẹ̀ give me my balance that's when we knew they hired him. Idán It's magic you see. Ẹ̀yin dá ti rí idán, ẹ ìyanu lóṣù. You that you will see magic, you will see miracle this month. Sọmọ pé a dárúkọ báyìí. Do you know we are not mentioning names now? Di ọwọ́ rẹ sókè. Lift up your two hands. Olúwa ní ìyanu mo fẹ́ mi ò fẹ́ dán. Lord, it is miracle I want, I don't want magic. Oníṣẹ́ ìyanu. that I want. mi ò fẹ́ idán. don't want magic. ṣèyanu nù ayé mi. do miracle in my life. In Jesus' mighty name we pray. yìí. Don't be angry that I'm talking this night. Tomorrow we enter revival. Tomorrow we will enter into revival. Prepare very well. The Lord will spare us more than tomorrow. As the the Spirit of the Lord leads. But tomorrow is going to be prayer. I say into your life. You'll see miracle. jọ ẹ sọ́ra yín. please mind yourself. sọ́ra. be careful. olúwa ìbáyàn pín ògo ẹ̀. the lord does not share his glory with anyone. pastor kan ta omi kan fún ọ ní five thousand naira pé wàá rí ìyanu nù ẹ. a pastor sold a bottle of water for you for five thousand naira that you're going to see miracle inside you. ó sì lọ bí ta omi àti òróró fún you are still going to wear the same water and anointing oil for you. Jésù ò ní ṣe láyé rẹ. Jesus will not do it in your life. It's not a curse. a kàn máa wọ ẹ báyìí. I will just be looking at you. ibo ni wọ́n ti rí nínú bíbélì. Where did you see it in the Bible? wọ́n ní wàá romi. They say you should come and buy water. The funnest part of it ni ó rí five thousand wọ́n á ti gbé tó di pé omi yẹn tó kù páwọn èèyàn wá wọ́n tó wá sọ pé ní ọ̀dà mú three thousand ságbára inú rẹ̀ dínkù ni. if they see that people are not buying the water they will reduce the price and tell you that you should bring three thousand does the power inside the water is reducing let your understanding be open. ẹ ìfẹ́ràn irú àwọn tá a mọ̀ ń sọ fún. you don't like we that used to tell you. ǹjẹ́ ẹ̀sà ǹjẹ́ àmọ́ tó burú jù ni pé àwọn ni wọ́n rí èèyàn jù. do you know that the most dangerous part is they are the ones seeing much people. wọ́n á ní yóò rí bẹ́ẹ̀. This, I said it's going to be so. Mo sọ fún prophet mi kan láìpẹ́, mo ní yóò rí bẹ́ẹ̀. I told one of my prophets recently that it's going to be so. Ìwọ sá, o ti ra òtítọ́ mọ̀ ta o. You buy the truth but do not sell it. Ìwọ ti ra òtítọ́, mo sọ fún wòlíì mi. You, I told my prophet that you bought the truth but don't sell it. Mo ní mọ̀ ta o. Don't sell it. Mo ní àwọn tó romi five thousand lọ́jọ́ sí. I said those that use five thousand naira water the other time. Kò ṣiṣẹ́. It does not work. Ọ̀pọ̀ wọn náà wò pé ah Many of them sin. Ara five thousand ló ń ta ọ̀pọ̀lọpọ̀ tó tún fi padà lọ lẹ́ẹ̀kejì. It was five from the five thousand he went back the second time. Ara ń ta pé ah, owó ìwà màá tún lọ It was because of the five thousand that's why he went back there. five naira tí ò rí kankan. When he started buying it to five naira that's when he not see anything. Bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe lójú lásán náà fi ń lọ. It's not ordinary that they are going there. Gbé ọwọ́ sókè. Lift up your two ends. Má jẹ́ ní ọ. Don't be angry èyí tó ń tà fún ọ dànù. the one that to you go and throw it away. kọ́ ò bóyá Jésù ò ṣiṣẹ́ láyé rẹ. and see maybe Jesus is going to do the work in your life. ẹ kórúkọ Jésù sọ. call the name of Jesus. arán mi sí èèyàn kan láyé. I have been sent to someone. kí n tó kú òun bí sọ̀rọ̀. before I leave here speak. kí gbé. shout agbára àti májẹ̀mú tí ò jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ láyé mi. power and covenant that did not allow me to happen in my life. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lálẹ́ yìí. lord jesus destroy your sin. ohun tó tí ò jẹ́ kí ìyanu olúwo ṣẹlẹ̀ láyé mi. did not allow miracle to happen in my life. ohun tí ò jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ láyé mi. that did not allow miracle to happen in my life. agbára tí jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ láyé mi. did not allow miracle to happen in my life. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lálẹ́ yìí. lord jesus destroy. ó yẹ ìgbésẹ̀ power and covenant and not your of Jesus the Son This night, Destroy them this night. Bàjẹ́ lálẹ́ yìí. Destroy them this night. Holy oh, scar. Meine Feinde sind der Mann der Hulkussundelier. Likaulindage. Ẹ̀jẹ̀ Jésù Olúwa. In Jesus name we pray. Ṣé mo rí àwọn tó ń fẹ́ yanu ń bí? Yes, those are looking for miracle here. Ìtọ́gbẹ́ agbára sọ̀rọ̀. Power to spare. Ìwọ yanu mi o. Fọ́ra ọ̀lọ́nà agbára. Fúra. Fúra. Hey! My miracle. Manifest in a powerful way. Fara Manifest in a powerful way. Jésù Olúwa Amen. Tó ń dalẹ́ kan kí n tó sọ́dọ̀ ọ̀fẹ́. Praise again before I share the grace. Ẹyọ kan yẹn náà ni. That just that one prayer. Ọba gbàdúrà dáadáa lọ́la by God grace. We'll pray very well tomorrow. Ìwọ ìyanu mi. Human miracle. Farahàn lọ́nà agbára. Manifest in a powerful way. Dọ́. Listen. Ẹ̀yin ọ̀ka Bíbélì. The Bible scholars. Ṣé o sọ mẹ́ta tó farahàn lọ́nà agbára nu Bíbélì? Can you tell me three areas where it manifests? Ṣé o sọ? Can you tell me? Òkú Lásárù ó farahàn lọ́nà agbára bí obìnrin oníṣun ẹ̀jẹ̀ okú ọmọ járù Bartholomew ẹ̀yin èèyàn yìí ẹgbẹ́ méjèèjì sókè. you people raise up your two ọtí sọ mẹ́ta ti tiẹ̀ dà. you have said three rings your. ìwọ iye olóòmù. ìwọ kọ́. lọ́nà agbára. àtúntò. Oh. Libroskelindada. méjì sókè. Lift up your two hands. Ní orúkọ Jésù. In the name of Jesus. Ìyanu èmi àti ẹ. Your miracle and my miracle. Kó fọlá lọ́nà àgbàrá. Manifest in a powerful way. Dáta ló lè dá agbára Ọlọ́run dúró. Listen, who can stop the power of God? Tí ò bá ti sí. If there is none. Lọ́nà àgbàrá. In a powerful way ìyanu èmi àti ẹ farahàn. the miracle my miracle manifest. mo ní kó rí ìyanu. I say you should see your miracle. <laughs> kó rí ìyanu. see your miracle. kó rí ìyanu. see miracle. kó rí ìyanu. see miracle. bẹ́ẹ̀ dẹ̀ ló máa rí. so shall it be. ọlọ́run máa wo mí níran o. ìyanu lọ́rọ̀ ìfẹ́ àánú láyé mi bèrè. ìyanu yẹn yóò ṣẹlẹ̀ láyé rẹ. miracle will occur in your life. ó ti rí bẹ́ẹ̀. it is so. ògo ni fún ọlọ́run. glory be to the name of the Lord. Jésù Olúwa wa. in Jesus name of prayer. Dọ́mí. Listen. Ẹ jẹ́ pàdé lóru. Let's meet in the midnight. Aago méjìlá sí aago kan. Twelve to one a.m. Àwọn kan béèrè pé báwo náà ṣe ń join. Some said, how are they joining? Gbogbo ẹ̀yin tí ẹ wà lórí Facebook. You that you're on Facebook. Ọ̀ ní problem àti join. You don't have problem of joining. Mo discover pé problem tó ní ni oorun is the only problem I discover is that oh, sleeping. You cannot wake up. As I'm àwọn ríra lórí Facebook. We used to meet on Facebook. Shegu Adéníran. Shegu Adéníran. Tọ́ba ti wá all the time ṣe program bẹ́ẹ̀ ọ sì tán. When you find Shegu Adéníran you just see that program is on there and you're honing. it. So you wàá lọ sọ fún ah, mi ìdẹ̀mọ̀ mọ́ṣẹ́ connect ọ̀ oh, oh, I'm on Facebook We connect. Don't you know how to connect to Facebook? Amen. Unless you don't have me as your friend. Àyàfi tó o bá ní mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ lóko. Well, if I'm on your friend list tí mo bá jí ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ. you see me then free conference call as well. ìpè ọ̀fẹ́. you can connect those that have the connect those that do connect through free conference call. ẹ lè connect náà níbẹ̀ náà. we pray some prayer when I was here this evening somebody was giving me testimony from one. àgbà àwọn àdúrà kan gbà tí mo wà níbí báyìí àwọn kan fún mi ní ẹ̀rí when I was going this evening one woman was crying from US giving me testimony of the what happened. wọ́n every evil in your life. must dry it up. That's the prayer we prayed. And I pray it for you. What will happen to tonight I don't know. So just make sure you are there. Stand up on your feet. For those of us listening to us very far. Fún àwọn tí wọ́n ń gbọ́ wa ní òkè rere. You can connect to the twenty-one days night vigil that is going off twelve a.m. to one a.m. Nigerian time. Ẹ lè sopọ̀ mọ́ àdúrà òru tó ń lọ lọ́wọ́ aago méjìlá sí aago kan òru. Ṣẹ́gun Adéníran on Facebook. Solution prayer group on, solu uh, on Facebook and author of prayer and miracle ministry on Facebook. You find it there. Bring out your offering, everybody. Ask what you want from the Lord. Ask what you want from the Lord. Evangelist Femi, ask you want what you want. Jesus Christ, Olúwa wa. Amen. Ayérayé agbẹ̀yìn ní àṣálẹ́ ilé ẹ̀kọ́ sí Olúwa ìgbà ọpẹ́ wa. Amen. A fún gbogbo àwọn àdúrà tá a ti gbà sí yín. Ọlọ́run jẹ́ àgbàdúrà pé ìránṣẹ́ yín náà tí ẹ ti lò lórúkọ Jésù ẹ okun àti agbára wọn ṣe. Amen. Ọrẹ wa ní lórúkọ Jésù ẹ tẹ́wọ́ gbà. Amen ẹ tẹ́wọ́ gbà wá ọlọ́run wa adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ ògo ni fún orúkọ yín jésù kristi olúwa wa oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó máa bá wa lọ láti ìsinsìnyí lọ àti títí láéláé àmín àmín lórúkọ jésù hallelujah mẹ́ta ògo kan o.